الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقني فو الله سبحانه قال باكي يبا صلاة وقال قبا يروى كنت باوفى مكوكوا nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa lọ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni على كل أحيانه يا عائشة رضي الله عنها àti àwọn ẹlòmíì wọn ní ànábì muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìgbà ni ó máa ń ṣe ìrántí ọlọ́run ọba yadkurullaha ala kulli ahyani gbogbo kọ̀ǹdíṣọ̀n gbogbo ipò tí ànábì muhammad sallallahu alayhi wa sallam bá wà ló máa ń ọba àlekíọ́lá ànábì sì sọ fún wa ó ní. تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة ó ní gbìyànjú jẹ́ ẹni tó mọ lọ́hùn jẹ́ ẹni tí ó mọ lọ́hùn ọba fi rọ̀kọ́ nígbà ìdẹ̀ra ya'rifka fi shidda tó bá ti mọ lọ́hùn nígbà ìdẹ̀ra ọlọ́hùn ọba mọ̀ ẹ́ nígbà ìnira ẹni tó bá mọ lọ́hùn ọba tí ń sin lọ́hùn ọba nígbà tí ara bá dẹ̀ gbogbo ìgbà tí ó bá wà nínú ìnira kó má sì pe ọlọ́run ọba ọlọ́run ọba àlekè ọlá máa dá lóhùn tí ó bá tún wá jẹ́ tó pe ọlọ́run ọba àlekè ọlá nígbà tó wà nínú ìnira kò ní pẹ́ rárá tá a fi rí àròṣe látọ̀dọ̀ ọlọ́run ọba lọ́bí yorùbá Yunus nígbà tó wà nínú ẹja nígbà tó ké pe ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ bá dá lóhùn Ayub nígbà tó náà pé ọlọ́run ọba àlekè ọlá pé ara ni òun lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run dá lóhùn bákan náà ni Musa alayhi salam nígbà tó náà pé ọlọ́run nígbà ìṣòro ọlọ́run bá dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ kò sídìí tí wọ́n fi ń rí ìjábà ṣùdùá tí wọ́n fi ń rí ìdáhùn sí àdúrà wọn bí ó ń ṣe wípé kí ni ta'arufuhum lillahi subhanahu wa ta'ala wa hum fi bí ò bá ń ṣe wípé nígbà tí ìdẹ̀ra ń bẹ fún wọn wọn jẹ́ ti máa rántí ọlọ́run ọba wàláwùlà káànà nílẹ̀ lùmùsà bìhí ọlọ́run ní tó bá jẹ́ pé Yunus ò bá lọ sí nínú àwọn tí wọ́n máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba gbogbo ìgbà ni làlárí sáfì ìbàtòníyì ìlà ayé omi ìbò àtúwòn kò bá máa gbénu ẹja yẹn títí di ọjọ́ gbèndé àdìkìyàmọ̀ ni ẹwà tìgbà tí Yunus ti wáyé tó bá ṣe wípé kò máa lọ jẹ́ni tí ó rántí ọba ni ọlọ́run bò bá dáa tí kò ní kú ẹja tó kó sínú ẹ̀ ló ní kú àwa máa bẹ nínú ẹja yẹn nínú ìnira títí di ọjọ́ gbèndé ṣùgbọ́n bí sábàbí zikiri látara pé Yunus ó rántí ọba fa la kúrò nínú kíni nínú tó wà. تعرف ila Allahi fi raha ya'rifka fi shidda gbogbo ìgbà tí ara bá tù ẹ́ gbìyànjú láti máa rántí ọlọ́run ọba gbogbo ìgbà lé koko ọlọ́run ọba máa rántí ìwọ náà ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo òpò tó bá wà gbogbo àyè tó bá wà ànábì jẹ́ máa rántí ọlọ́run ọba ó máa rántí ọlọ́run nígbà dẹ̀ra a máa rántí ọlọ́run nígbà lé koko nígbà tánábì bá wà ní ojú ogun ànábì a máa rántí ọlọ́run ọba nígbà tó bá sì wà nílé a máa rántí ọlọ́run tí ànábì sallallahu alaihi wasallam bá tún sùn a tún máa rántí ọlọ́run ọba tòró ní ẹ̀rí àwa tí a jẹ́ ànábì ọlọ́run ọba ó ní ojú wa ó máa ń sùn wàláàpìn ṣùgbọ́n ọkàn wa ò kì í sùn tí àwọn ànábì ọlọ́run tí wọ́n bá dijú bẹ́ẹ̀ rí i pé wọ́n ti sùn lọ ọkàn wọn ò sùn ọkàn wọn wà lẹ́nu iṣẹ́ ó ti ọlọ́run ọba àlekè ọlá kọ́lọ́n kò fi ẹnì kọ̀ọ̀kan wa kò fi wá ṣekùn gbé dáadáa ẹ ká máa gbogbo ìgbà téèyàn bá wà ní ìṣòro tó bá jẹ sí máa rántí ọlọ́run ìṣòro yẹn á kọ́kọ́ fúyẹ́ látara pé ẹ̀mí wa máa fúyẹ́ ẹni tó bá ti ẹ̀mí ẹ̀ pọ̀ mọ́ kéèyàn ọba kó jẹ́ gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa àyà àdànà pé ká máa anama asọ́ọ̀bàhù lámìyàkùn lè yọ̀tí à eléyìí tó bá ti ṣẹlẹ̀ sí wa ká gbà pé hàn ah, kò sọ́pọ̀ tá a lè dá torí ńgbà wo pé ah ká ló dẹ̀ ti fi lọ sọ́spítù ni ká ló dẹ̀ fi ṣe operation fún ni ká ló dẹ̀ ti fi gbábẹ́rẹ́ ni ká ló ti fi lo antibiotics ni gbogbo ẹ̀ pátápátá máa lámìyàṣà lámìyàkùn èyí tọ́lọ̀ wọn ò bá fẹ́ òní ṣẹlẹ̀ èyí tọ́lọ̀ ọba àdìkẹ́ ọlá bá sì fẹ́ لا رد لقضائه ولا معقب لحكمه ìdájọ́ tọ́nà bá bá dá kò sẹ́ni tó lè ní tọ́lọ́run bá wò kádàrá tọ́lọ́run bá ti kọ kò sẹ́ni tó lè dá padà ẹni tọ́lọ́run ti pè lólórí rẹ kò sẹ́ni tó lè ṣe lólórí ibú ẹni tọ́lọ́run sì ti pè lólórí ibú kò sẹ́ni tó lè sọ lólórí rẹ rúfì àkìlàkìlà wàjáfà ti sọ̀kọ̀ gbogbo tó ń jẹ́ gègé tí wọ́n fi kọ́ ó ti gbẹ kákàdá tí wọ́n kọ́ sínú ẹ̀ ó ti gbẹ gègé sì ni a ti gbé sókè kò sí tó fẹ́ yí padà ẹ ayé ò lè pa kádàrádà wọ́n kàn lè fọwọ́ àgọ́ sẹ́yìn lára o ọlọ́wọ́ bá lè kí ọlá ní alladhi ahsana kulla shay'in khalaqa ọba tó jẹ́ kí gbogbo tó dá ó ṣe é ní dáadáa ni ó pàfẹ́ẹ̀tì ẹ̀ gbogbo nǹkan lọ́lọ́run sì ti fi àsìkò sí ajali musamma àsìkò tá a ti mọ̀ ajali ma'lum àsìkò tá a ti mọ̀ àsìkò tá a ti ṣàlù sí tó jẹ́ wípé la yu'akhkharu wala yuqaddamu àsìkò tọ́lọ́ ti fi sí gbogbo nǹkan kò sẹ́ni tó lè dìlé ẹ̀ kò sì sẹ́ni tó lè fast forward ẹ̀ pé ah, ẹ ká forward ẹ̀ kó tètè dé rárá. àsìkò tó náà bá ò ní yẹ kò sì sẹ́ tó lè yí àyàfọ́ náà bá fún rẹ̀ kọ́lọ́ọ̀ bá lè kí ọlá kó má ṣe dáàbò ẹ̀bọ ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ ká ń tá máa rántí ọlọ́run ọlọ́run ni àwọn tí wọ́n máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n ni àbóbìnrin ni wọ́n ni ti wàá jọrọ dàbí ìmà àti ẹ̀san tó tóbi kọ́lọ̀ ọba kó má lò wá dé ládàá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣàforíjì fún wa kó má ṣe ìkẹ́ wa rọ́bàdàn láti zí kùlùbánà bàálẹ̀ ìdáhàdé ìkẹ́nà wàhábì lánàá mi ládùn kan rahmatan ìdnàkà tẹ̀lé wàhábì وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين